gbogbo ẹyin tẹ fi rúkàyàt gawat tẹ́ fi ṣẹ̀sìn ẹ̀yin inú ọlọ́run ẹ pàdé ọlọ́run níbi tẹ́ ẹ̀ tí tẹ́ ẹ̀ ti ní rọ́nà bọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ túbà gan ọlọ́run lè má gbà tútú bá yín kí láǹfààní kẹ́ ẹ fi ọ̀rọ̀ bá yí àwọn èèyàn jẹ́ kẹ́ ẹ máa wá jáde kẹ́ máa kọ apọ́lọ́jì ibo lẹ kó ọpọlọ sígbà tẹ́ ìṣẹ́lọ apọ́lọ́jì wèrè wonu apọ́lọ́jì wèrè apọ́lọ́jì orí burúkú wo nìyẹn ẹ fi ọ̀rọ̀ burúkú bá yí àwọn èèyàn jẹ́ ẹ bá ba yí àwọn èèyàn jẹ́ máa ṣe apọ́lọ́jì àwọn èèyàn ọmọ wa sọ pé ẹ láàánú ẹ lẹ́mí àforíjìn ẹ̀mí àforíjìn lórí ẹni tó farán ba yé èèyàn jẹ́ ẹni tí wọ́n ba yé èèyàn jẹ́ lójú ẹ̀ ló mà pé nìyẹn padà ṣe rìbúta ẹnìyẹn padà withdraw tó sọ gbogbo ẹni ẹ fún ló kọ bú láyé ẹ rojú ẹ níwájú Ọlọ́run ìyàwó Aisha ìyàwó ànábì wa Muhammad is now over one thousand four hundred years ago tẹ́nìkan ti pe ìyàwó ànábì lóníṣìnà Abdullahi ibn Ubay òun ló líìdì àwọn tí wọ́n lọ parọ́ mọ́ ìyàwó ànábì wọ́n ní ìyàwó Aisha ṣe ṣìnà dọ̀la ń bẹ nínú rẹ́kọ̀dù àwọn ṣíà tí wọ́n bá fẹ́ bú ìyàwó Aisha wọ́n máa ń ṣépè fún kóníṣìnà tí ó dẹ̀ ṣe ṣìnà ẹni tó wí ti lọ ọ̀rọ̀ burúkú ọ̀tán lẹ̀ àwọn ẹlẹ́sìn míì tí wọ́n bá fẹ́ mock Islam wọ́n níyàwó ànábì oníṣìná ni ẹni tó wí ti lọ ọ̀rọ̀ burúkú ọ̀tán lẹ̀ gbogbo ẹni ẹ fún lórúkọ ọbú yìí ẹ mọ̀ pórúkọ yẹn wà fọ̀rẹ́fà ni ẹ̀yin sọ pé ẹ ti sa ẹ ti ṣe apọ́lọ́jì bẹ̀tí ń tẹ́ wí ò lè tán tálíkì àmọ́ ọlọ́run fi dé wọ́n láyọ̀ owó àti kẹ́yìn ọpọ́n òní foríjì ẹ̀yìn rán dandan tẹ̀ káyé yìí lẹ́yìn ìgbà tọ́nà ti sọ yí pé ẹ gbọ́dọ̀ fún èèyàn lórúkọ ọbú ẹ sì mọ́kọ òǹkàlùkù ẹ̀dẹ̀ ń chẹ́ǹjẹ ẹ̀dẹ̀ ń yí ipò ẹnìkan péré mo fún lèmi náà dá padà nígbà oṣù mi ni ó fún mi lọ́kọ ọbú bíi mẹ́ta mo sì lẹ́yọ̀ kan máa lára àbájọ́dọ̀ ọlọ́run àjọ máa ṣe add and delete pé ọlọ́run bí mo gbọ́n ṣe ń fún mi lọ́kọ ọbú tó láyé mi ò dá wọn lóhùn àmọ́ mo dá kan lóhùn yọ ẹyọ kan yẹn kúrò nù mẹ́ta tọ́lẹ̀ mọ́ mi lára ọlọ́run ọwọ́ ẹyọ kan tí mo sọ yẹn ẹ̀rù ń bà mí wájú ọlọ ẹ mọye èèyàn tẹ́ ẹ ti fún lóko bú èèyàn wà mọ́sálásí ń kírun ẹ tó pè ń kèfèrí bí ọba gbọ́ lóun gbọ́sẹ́ yóò dé mọ́sálásí ni ẹ sì ṣe ṣe ṣe ìsìláàmù joro tán ṣàgáltà náà fún sáká fún mọ́ lásìkò tó lè rè bò takunu lílà ìmọ̀ dáìrì lọ́tẹ́lẹ́kọ̀ọ́. تكون لله ماذا حين تلقوا النبي ولا تسبوا الأموات فتوذوا الأحياء صلى الله عليه وسلم صلى الله عليه وسلم النبي ni ẹ má mock ẹ má fi òkú tó ti kú ṣẹ̀sín kẹ́ wá lọ kó ìbànújẹ́ sọ́kàn àwọn ni níwájú Ọlọ́run ọjọ́ tí Rukayat Gawat tó jáde láyé ẹni tó kọ́kọ́ sọ fún mi nídàájí mi ò lè jẹun àárọ̀ ọjọ́ náà níbi tí bànújẹ́ bò mo jókòó lójú kan náà omi sì ń bọ́ lójú mi omi yẹn wàá tó nǹkan o ìgbà tí wàá lọ sìnkú ẹ̀ tí mo wá wo fọ́tò ọmọ rẹ̀ ọkùnrin la hawla wala quwwata illa billah mo wo ọmọkùnrin yẹn ọmọ kékeré ọmọ yẹn ń wọ ọ̀ká kò rí ó ń yí orí sọ́tún ó ń yí orí sọ́sì omijé ń dà lójú ẹ̀ wàràwàràwàràwàrà pé ta ló fẹ́ dọ̀yà òun nínú ayé ọmọkùnrin yìí dírẹ́sì ọmọdé yìí dírẹ́sì ní dírẹ́sì mùsùlùmí téèyàn ọmọ pọ̀ ọmọ mùsùlùmí lélẹ̀ ìbànújẹ́ borí ẹ̀mí ẹ̀ ó ń wọ̀ tún ń wò sí ń wo wájú láì ríbi tó ń lọ àwọn èèyàn mú dání lọ́tún lọ́sì ẹni tó bá jẹ́ ìkà ni ó wojú ọmọ nítorí jẹ́ òní bọ́ lójú ẹ̀ ìgbà yẹn lomijé tó bẹ̀rẹ̀ sí ní bọ́ lójú mi nígbà tí mo rí ọmọ Rukayat Gawat irú ọmọ yìí lẹ́nìkan wá jáde nísìnyí ọ̀nà léyà ẹ̀ lórí ọwọ́ àṣetán olóòsà apọ́lọ́jì sọ ọmọ yìí èèyàn tó ti fi tó ti fún lọ́kọ̀ bú láyé bọ́ ọ bá kírun ẹgbẹ̀rún wà láì kò béèlè iwájú ọ̀nà. mi ẹgbẹ́ kun ìran ọmọkùnrin tí ń bẹ nílùú Ẹ̀gbá ṣé ìran rẹ ní ẹsọ Kùránì kalẹ̀ sí ni ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kì í ṣe ẹran ẹ̀yìn rẹ dandan yìí lọ́dọ̀ sọ Kùránì kalẹ̀ sí ẹ bá máa dúnbú èèyàn ní títì ni níbi tẹ ìyá ẹranko dé haba ẹni ó bá ti kú ti lọ ànábì ni ẹ má ṣe bú òkú àwọn ti parí iṣẹ́ tí wọ́n wájú Ọlọ́run ẹlẹ́sìn Christianity kú òbú mùsùlùmí kú òbú ẹni tí ń bẹ láàyè ọ̀yẹ̀yẹ́ ẹni tó ti kú ẹ̀yẹ̀yẹ́ ẹ̀ ń ṣe bí ẹni pé ẹ ti rí assurance pé wà lìjẹ́ náà látúnṣakú àǹfúṣakú wà á lámú bí mà ní takọ̀. alukurani ni ẹ má sọ pé yín lẹ mọ ohun ọlọ́run lòun mẹni tó mọ mélòó mélòó lẹni tẹ́ ń pè lẹni mímọ́ tó jẹ́ ni bú níwájú ọlọ́run. àbẹ́yìn tẹ́ ń bẹ láyé yìí náà kọ́ àbí wàá bú tọkọ wọ̀nyí yìí kọ́ àbẹ́yìn àdánwò èèyàn téèyàn ó dirí láàárọ̀ téèyàn lọ padà kó ń pàdé olórí ibú káyé ẹ ń tọwọ́ bọlé onílé alóòkọ Aisha kọtọdọlà tí wọn fún ìyàwó anabi kọtọdọlà wa Muhammad sallallahu alayhi wa sallam ìtàn kó Aisha ó anabi lọmọ ọdún wọlé kan lọmọ ọdún àbí gbogbo irọ́ tí wọ́n tàn mọ́ ìtàn yẹn lára ó dé ebú fànàbì dùn ní àárọ̀ yìí ànábì ò sí láyé tí ó wàá clear rẹ̀ pé òdodo leléyìí irọ́ leléyìí wọ́n ń pe ànábì ní fínáfàì ẹ̀yin lẹ fà á kùránì lẹ́ẹ̀ gbọ́dọ̀ bú ẹ̀sìn wọn wọ́n látẹ̀sùbù ilá alẹ́jìnà yẹjú ùnàmìdúnilá ẹ gbọ́dọ̀ bú ọlọ́run àwọn tí wọ́n ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run. wọ́n látẹ̀sùn ọkùnrin lẹ́dínà yẹ̀dínwúnà mi dùn ní láàyè. ẹ gbọ́dọ̀ bú ọlọ́run àwọn míì ní tí wọ́n pè lọ́lọ́run tó bá sọ yí pé fóònù yìí lọ́lọ́run òun mọ́ bu ṣe wá sí fún ni. ọlọ́run ní tẹ́ ẹ bá kọ́ntínú láti wọ́n bú wọ́n padà pọ̀. wọ́n padà wọ̀ wọ́n bú ọlọ́run tiyín náà láì ní mímọ̀ nípa ọlọ́run wọ́n yẹ̀yẹ́ ọlọ́run ẹ̀ mọ́rúkọ tẹ́ ń pe aláàní lẹ́nu tiwọn lọ́hùn mo sọ fún yín gbà tẹ́ fi bẹ̀rẹ̀ mo ní tẹ́ ẹ bá kọ̀ntínú wọ́n bú islam débi pé ẹ mọ̀ yí lójú kan náà ni torí tí kùránì yín wí gan ẹ tẹ̀lé ẹ níwà kéwúlẹ̀ mọ̀ ẹ ní manner of approach ẹ ní bẹ́yàn ṣe báyàn sáyé. ẹdẹ lójijì agbàlejò ọràn nínú ìsìláàmù ilẹ̀ yorùbá ẹdẹ tọwọ bọ gbogbo ẹ lọ́tún lọ́sì abá alùsùnà tí ń bẹ tipẹ́ kí ló dé táyé wá nira báyìí gbogbo ọjọ́ tẹ̀ tí wàá bẹ̀rẹ̀ ariwo yẹn ẹ sọ ń tẹ̀ change nílẹ̀ yorùbá ẹ sọ population mùsùlùmí lónìí population mùsùlùmí ní 1970 ẹ lọ wò population mùsùlùmí lónìí ẹ lọ wò population christian ní 1970 ẹ lọ wò population christian lẹ́ni ẹ lọ wò bó ló ṣe jẹ́ christian fẹ́yàwó kan wọ́n ń bímọ mẹ́rin mùsùlùmí fẹ́yàwó mẹ́rin wọ́n ń bímọ 16 wọ́n ń bímọ 20 kí ló dé tí mùsùlùmí ò pọ̀ tó jẹ́ pẹ́sìn mí ní lọ́pọ̀ ṣàgántà náà sáka. fíìmù aláàtà tó lè kó takunu lílà ìmọ̀ dáa èèyàn tẹ́lẹ̀ تكون للأئمة دينة القوم يا معشر من آمن بلسانه ولم يذب إيمان قلبه Ànábì ni mo pè yín tó jẹ́ pé orí ahọ́n ni gbàgbọ́ yín wà ahọ́n lẹ gbàgbọ́ pé ní ìmọ̀ọ́nì wà ahọ́n lẹ fi ń ba yé àwọn èèyàn jẹ́ látàkàbí ń wá rátà ní mùsùlùmí Ànábì ni ẹ yé tọwọ́ bọ kọ̀kọ́ ẹ yé tú àṣírí mùsùlùmí ẹnì yòówù tí bá ń tọwọ́ bọ ìkọ̀kọ̀ mùsùlùmí anábì ní yúfọdí lọ́wọ́ wa lọ fìjà òfìdá rè ọlọ́run ó dojú tì í kódà bó ṣe kọ̀rọ̀ yàrá rẹ̀ ọlọ́run ó yẹ̀yẹ́ níta yọ yẹ̀yẹ́ ní kọ̀rọ̀ lórí yàrá rẹ̀ yàá ti kàwọn rà mọ́ rìjà làwọn akọ́ ti hà ṣùgbọ́n lálẹ́ náà wà á dàtẹ̀ ń ṣàgà ìràmù kàwọn lọ́kùn tá ò lọ. fèsùlà láti máa dìde. màkùn tá a taka oró mọ́ tẹ̀lé mùsùlùmá. àfààní ẹ̀gbọ́n. yá àti ká àwùrọ̀ mọ́. yá àti ká àwùrọ̀ mọ́. rídà lè kọ́ ti hàn. àfààní mo pè rẹ tó jẹ́ pé gbogbo yìí tí bá ń bẹ lára àwọn èèyàn ni wọ́n máa fẹ́ ká. yà á ti ká àwòrán mọ́. ẹnìkan ra mọ́tò ẹ lágolo ẹnìkan kọ́ sùkúù ẹni ẹnìkan kọ́lé ẹni ẹ̀yin náà wá gbé tiyín dé ẹ̀ ń kọ́ tiyín náà ẹ wá láwọn èèyàn ṣe criticize yín Allahu la yamutu wa jazahu la Allah. yàrá ti ká. wúrọ̀ mẹ́rin já lè wà kọ́ ti yá. ṣùgbọ́n ní mà wá dá ti ṣàgá mi. ṣùgbọ́n ní mà wá dá ti ṣàgá mi. mo pèrè tó ń sọ àwọn ọ̀rẹ́ dọ̀tá tó bá kó sáàrin wọn kò sí bí wọn ṣe lè fẹ́ràn ara wọn tó wọ́n dọ̀tá. mo mẹ́rú ọlọ́run kan tó búlé obìnrin kan oyún sì jábọ́ lára ẹ̀ obìnrin yẹn ò lóyún mi ìdè kò lóyún mi ìdò ní àárọ̀ yìí. Ìsìláàmù náà sì leléyìí, ṣé Ìsìláàmù náà leléyìí? Yá àti ká ọmọ rẹ̀. Ẹyin tẹ́ ẹ dọ́nà gbá. Ẹ lọ mú ọkùnrin yẹn. Ẹ lọ wá chẹ́ẹ̀nì tí wọ́n fi ń di ajá mọ́lẹ̀ ẹ fi dé ẹgbẹ́ lọ àrò níbi tí wọ́n ti ń tọ́jú àwọn tí wọ́n lárùn ọpọlọ púpọ̀ ká ẹ máa bá yí àwọn èèyàn jẹ́ ká ẹ máa wá jáde pé apology apology my food hmm. ibo ló kó brain ẹ̀ sí nígbà tó ń bá yí àwọn èèyàn jẹ́ o sì lérò pọ́lọ̀ wọn gbàrú apology bẹ́yẹn ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ pọ́lọ̀ wọn forí jẹ ẹ bá ti wá rí táwọn èèyàn kò bòyín lọ́tún lọ́sì lẹ́wàá jáde tàbí tọ́rọ̀ bá yí wọn ẹ mo tọrọ àforíjì àwọn generation tó ń bọ̀ lọ́gọ́rùn-ún ọdún lónìí tí gbogbo wa tá ń bẹ láyé lónìí ò ní sí mọ́ wọ́n bá ń tẹ sọ yìí lórí YouTube wọ́n bá lórí internet tó wá fọ́nì ni pé wọ́n lè má rí ètò ẹ̀fìsì apology mọ́ àwọn generation tí ń bọ̀ orí wọn ò pé ju tiwa lọ wọ́n mọ̀ wá kọ̀tàn lórí ẹnì kọ̀ọ̀kan lórí tí wọ́n bá ti wọ̀ sọ. So láì mọ òdodo pé rọ́ lọ pa mẹ́ni yẹn ibi rọ́ ni a pa mọ́ ìyàwó Aisha ni ọ̀mọ́ lára ẹ̀ tán dò ní àárọ̀ yìí ọlọ́run mọ ànábì náà jẹ́rìí ìyàwó ẹ̀ síbi àwọn alábòsí sọ́dẹ̀ ìbú tí ó fún mọ yẹ̀yẹ́ ànábì ẹ wo yẹ ẹni tẹ́ ẹ ti fẹ́nu yẹ̀yẹ́ ẹ wo yẹ ẹni tẹ́ ẹ ti fẹ́nu bayé ẹ̀ jẹ́ ẹ wá fẹ́nu bayé èèyàn jẹ́ títí okuru kayat gawad tí gbogbo ayé sọ pé ọlọ́run ó gbé kò ṣeé ṣe dé ẹ tiẹ̀ sì bùn ní àsìkò yẹn kẹ́ ẹ tiẹ̀ jẹ́ kátẹ́gùn ọ̀fẹ́ sí i ta ló sọ pé yìí náà mọ́ níwájú ọlọ́run ìwà yín burú bí ìwà bí omi pọ̀nmọ́ ni ẹ̀wẹ́rà wà níbi tanep muhammad ẹ̀fà tẹ̀sùbá àlọ́bí ti sẹ́ abdul kọ́dírì ìwà nàmúrúsù ìwà àfìrí àwọn náà níwà yín kí ló dé tẹ̀ burú báyìí ta ló sọ pọ́lọ̀ wọn gbà foríjì yín ta ló sọ bẹ́ẹ̀ àfi tẹ́ ẹ bá lè lọ fọ gbogbo tẹ́ ẹ ti dà sọ́n kálukú lára tẹ bá lè lọ fọ tó bá mọ ilẹ̀ tó lásọ̀ránsì pẹ́ra foríjì wájú ọlọ. yà ti kà ó rọ mọ́. ríjà lè wà kọ́ ti yá. ṣùgbọ́n ní màá wà dáté ìṣàgọ́ ìràmù kára mi. Imam Shafi ó ní ìṣàgọ́ ìràmù kára mi. ìwọ náà máa lọ báyẹ̀ òní lápẹ́lẹ́ arọ́mọdọ́mọ rẹ̀ òní lápẹ́lẹ́ Imam Shafi ọ̀kan nínú àwọn sálàfù wa ọ̀kan nínú àwọn sálàfù wa ló ṣépè bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n tí wọ́n súnmọ́ ìkángun ìgbà nẹ́bí jáde láyé làókùn ta òran. mi sùlá láti máa jìnnì. ó ní tó bá jẹ́ pé ẹ̀ àtọ̀ tí wọ́n fi bẹ́ ẹ spẹ́ẹ̀mù tí wọ́n fi bí ẹ tó bá jẹ́ spẹ́ẹ̀mù gidi tí kì í ṣe tẹranko ni máa kún àtàkà òrùmọ́tẹ̀lẹ̀ mùsùlùmí kì í ṣèwọ lọ́mọ lọ kó kásọ àpọ́nlé kù lára àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ kí ló dé ìtàkáwà apá kan àwọn àfáà ní kí sọ́tún mọ́ odò wa àmọ́ majority àwọn àfáà gbà pé ìtàn yẹn ṣẹlẹ̀ lóòótọ́ kí ni ìtàn yẹn òun ló bí la yufta wa ìmáàmù Malik fil Madina tí ìmáàmù Malik kí ìmáàmù Malik tí bá ti ń bẹ Madina ẹnìkan kan ò gbọ́dọ̀ dájọ́ ẹ̀sìn ní mọ́mẹ́ǹtì yẹn adájọ́ gbogbo adájọ́ ẹ̀sìn ní bẹ nílùú gbogbo mùsùlùmí trust ọpọlọ àtàgbọ́yé ẹ̀sìn tí ń bẹ fún Imam Maliki ìtàn tí wọ́n pè ní kí sọ́tò mọ́ọ́dún wa tí wọ́n ní ìtàn yẹn ò lẹ́sẹ̀ nílẹ̀ òní mo fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ torí ẹni tí ó fẹ́ tó criticize eléyìí náà mo gbà pé àwọn kan sọ wípé kì í sọ́tò mọ́ọ́dún wa àmẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kí lẹ̀kọ́ tí mo fẹ́ lò ń bẹ̀ wọ́n ní ọmọbìnrin kan kú nígboro Medina déédéé ọjọ́ orí tírú Rukaya àti Gawat fi padà ọ̀dọ̀ Ọlọ́run lòun náà fi padà ọmọbìnrin yẹn wá jẹ́ arẹwà obìnrin tó rẹwà bùháyà àwọn kan bẹ wọ́n rẹ ìwà láàyè bí wọ́n bá tún kú tábọ́dì wọ́n tún rẹwà. ọmọbìnrin kan wá wà nígboro Medina iṣẹ́ tó ń gbà làwọn tí wọ́n máa ń wẹ òkú obìnrin àwọn tí wọ́n gbaṣẹ́ wíwẹ òkú ọkùnrin ń bẹ lọ́tọ̀ òun ló wá fẹ́ wẹ òkú arábìnrin ó wá débi òkú arábìnrin ó ti ń wẹ̀ ẹ́ lọ ó ń àdmáyà ẹwà tọ́lọ̀ ń fún ó wá débi ojú ara rẹ̀ ó débi abẹ́ ẹ̀ ló wá fọwọ́ gbà lábẹ́ pé ah! ọlọ́run ló mọ iye láti ọ̀bẹ kínní yìí ó ti rẹ́ ọlọ́run ló mọ iye ọkùnrin tí ó ti wọ ojú ara obìnrin yìí obìnrin ò lè rẹwà báyìí káì mọ iye ọkùnrin ó ti mọ balẹ̀ ọba jẹ́ wọ́n bà bí jẹ́ ó fọwọ́ gbá lójú ara kò tó wá dúró mbẹ̀ ó sì gbọ́dọ̀ fọwọ́ fọ abẹ́ rẹ̀ tí bá ń wẹ obìnrin ẹgbẹ́ ẹ̀ ó wá fẹ́ fọwọ́ fọ abẹ́ rẹ̀ bí ìka rẹ̀ ìka rẹ̀ àárín bó ṣe kó sójú ara obìnrin yẹn nìyẹn ó fẹ́ yọ ni ọ̀bá ka yọ mọ́ ó fẹ́ yọ ó mi sí ìka ọ̀yọ́ ó òróró sí ìka ọ̀yọ́ ah, àdánwò dé ló pariwo síta ẹgbàá mi ooo wàhálà dé àdánwò dé gbogbo èèyàn bá rọ wá wọ́n daṣọ bo obìnrin tó ti kú lára ọwọ́ tiẹ̀ ò ṣe é yọ lábẹ́ obìnrin kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ní kò yé mi òun ọ̀sẹ̀ máa wẹ̀ kú ọdún karùn-ún tó ń ti ń wẹ òkú ni irú eléyìí ọ̀sẹ̀ lẹ̀ rí o ẹ gbà wọn o bí a wá ronú pé kí la lè ṣe wọ́n lọ pé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ṣègùn àwọn dókítà ayéjọ́hún wọ́n ní tó ṣẹlẹ̀ yìí ò yé wa tá a bá gé ìka rẹ̀ tàbí ká dé abẹ́ obìnrin lókù irú àdánwò kín leléyìí ẹ̀yin àfáà ẹ wá dájọ́ ìdájọ́ ṣẹ̀ríà lóde àwọn kan ní ẹ ẹskavéètì abẹ́ obìnrin ẹ fi ọ̀bẹ já abẹ́ rẹ̀ kí ìka ẹni tí ń bẹ láàyè ó lè yọ àwọn kan ní kò bá ṣẹ̀ríà mu ibo kí ni àdílà yín kí ni hújà yín tẹ fún mọ̀ pé kán ka ẹni kán gé má bẹ́ni àwọn kan ní yóò ní iṣẹ́ ẹbú tóun náà ṣe ẹgbẹ́ owó rẹ̀ máa bẹ obìnrin wọ́n lọ sí mọ́ àwọn kan ní rárá kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n wá ronú títí wọ́n rí àfáà tó lè mú dájọ́ wá wọ́n wá gbé ìdájọ́ yìí lọ sọ́dọ̀ Imam Málìkì lórí kìsọ́tò mọ́ọ̀dọ́wà àti à ń pè ní kìsọ́tò mọ́ọ̀dọ́wà apá kan àwọn àfáà Imam Málìkì ló wá dájọ́ Imam Málìkì ní ẹbí arábìnrin yẹn léèrè èrò arábìnrin yẹn ẹbí léèrè èrò burúkú wo lóòrò sókùn tó ń wẹ̀ nígbà tó ń wẹ̀ sọ èrò tó tó o bá lè sọ tó o rò jáde ọlọ́run ó tú ọ sílẹ̀ ó ní bẹ́ẹ̀ ni òun wo bó ṣe rẹwà tó òun wá dójú ara ẹ̀ lóní ha ọlọ́run ló mọ iye ọkùnrin tí wọ́n ti bá ilé ìsàn láyé káì kóbìnrin ọrẹwà tó báyìí àwọn ọkùnrin yà wẹ̀rẹ̀ jù bá nà wọ́n èrú eléyìí ó níyẹn lòun rò lọ́wọ́ bí káwọn ṣe kó sí lábẹ́nu hàn hàn. Imam Malik ní kọ́dífùnù ìdájọ́ ẹni tó sọ̀kò ọ̀rọ̀ zìnà mẹ́ni tí ò ṣe zìnà nìyẹn ẹni ẹrú ọlọ́run tó sin lọ́run tí kì í zo ní zìnà lóbìnrin tó pè lóní zìnà yẹn fúnra ọlọ́run ló fẹ́ fi ẹ́ jófin wọ́n ní kí láwàá ṣe tọwọ́ rẹ̀ ó fi yọ wọ́n ní ẹ bílálà jáde iye bílálà tí ṣẹ̀ríà ní ẹ̀ na ẹni tó bá parọ́ zìnà mọ́yàn ẹ lù ní etí bílálà ó yẹ bẹ̀rẹ̀ sí dáàbò ní abẹ́rẹ́ sí dàbí lálàbọ̀ obìnrin gbogbo ara ègbó bí aṣọ nígbà tó di the last one wọ́n fi ẹgbà yẹn kan lára tó pé báyìí ìka ẹ̀yọ ni. inna alladhina yuhibbuna an tashi al-fa'isha fi alladhina amanu gbogbo àwọn tó fẹ́ràn láti máa kúkú bàjẹ́ ẹni tó jólùbẹ̀rù ọlọ́run tí wọn ò mọ̀ pé olùbẹ̀rù ọlọ́run ni ṣe lérò pa àwọn èèyàn fọ́n jáde nítorí rúkàyà àti gàwáàtì lásán ni ọba tó ní ló jí àwọn èèyàn dìde pé ẹ dìde lọ́tún lọ́sì ẹ bẹ̀rẹ̀ sí da òkòbó ẹ bá fa àkàn ti kúrú nílẹ̀ lárúbáwá tí àwọn èèyàn sì lọ sọ òkò mọ́ sàárẹ̀ ẹ̀. olùbẹ̀rù ọlọ́run ní ẹ̀pẹ́ ńgbà tí ń bẹ láyè ńgbà wọ́n padà ríṣẹ́ wọn owó rẹ̀ wọ́n lọ da òkòbó sàárẹ̀ rẹ̀ ni. bẹ́ẹ̀yàn bá lọ mọ́kà tó lọ sọ̀kùmọ́sì tání ní jamarat ọyọ̀ ó kó díẹ̀ pamọ́ nítorí ẹ̀yin wèrè. Allah bá ń dráfù tẹ́yàn bá ń dráfù lọ lẹ́sẹ̀ títì tó ríru yín pẹ̀lú orí kóńgbà bí orí àgbọn yìí kọjá díẹ̀ bò yín lórí díẹ̀. òkò sètáànì tá a sọ kù mọ́kà ẹ sọ́lù sètáànì ní sètáànì. yàrá ti kẹ́ òwúrọ̀ mọ́ rìjà ìwà kọ́ ti rà. ten ten times. ọmọ yóò ṣe àwọn ọmọ ẹ̀ ẹ̀ ní màá padà síbú. Subulali mawadati mishtaqa ila mukarrami. Inna Allaha yaghfiru dhunuba jami'an ila ma duna bihi. Ẹni tó bá mú ọlọ́run míì lẹ́yìn ọlọ́run lọ́lọ́run lòun ò ní foríjì. Gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run lè forí ẹ̀jì yàn. Àwọn kan ti lọ nínú ayé tẹ̀dá rò ni ọlọ́run ni wọ́n wọ́n dẹni bí wájú ọlọ́run. Àwọn kan lọ nú ayé tẹ̀dá rò ni iná ni wọ́n wọ́n padà dé yánrè. ẹ máa sọ pé mo tender apology alọ́ba tó dára gan ni òun ò ní gbà foríjìn súnmọ́ amọ̀nù súnmọ́ káfàrú súnmọ́ sídáàdù kò fọ̀rọ̀ ẹni tó lòun ti túbá tó lòun ti gbọ́ lọ́n tó tún wá padà lọ ṣe the same thing nígbà tó tún ní mo o túbá ó padà lọ ṣe ọlọ́run ní mi ní gbà foríjìn ẹ̀ súnmọ́ súnmọ́ súnmọ́ sídáàdù kò fọ̀rọ̀ bó ṣe lè wù kó mọ níbi tá a báyé jẹ́ ẹ mọ̀ páwọn àfáà náà ti ń ṣòwò casting ni àwọn pásítọ̀ ń ṣòwò casting àwọn babaláwo wọ́n ń ṣògo wọ́n ń ṣòwò owó kan fìyàn ṣòwò ní nǹkan tẹ́ bá kẹfìrí ń bẹ̀ mo sọ̀rọ̀ kan ní èrú wà lọ́sàn yìí ni ò jẹ́ kí n wà níbi àdúrà àjọ kẹta rúkàyà gawad ọ̀rọ̀ ìmáàmù ìlú Èrúwà tí Ittihad Yorùbá Land Council for Islamic Preacher tá à ń yanjú èní ló dé ninety percent tẹ́mi gangan yọjú síbẹ̀ nínú ọmọ Èrúwà tọ́tọ́ sí àdúrà ó ní Speaker Ọ̀yọ́ State House of Assembly Honourable Ogundoyin right Honourable Speaker Ogundoyin ò ní mà padà síbú. kì í ṣe mùsùlùmí. kí ló dé tó wá gbé ọ̀rọ̀ àlàáfíà gbọ́dọ̀ jọba láàrin àwọn mùsùlùmí kí ló dé tó gbèrú ó ní gbogbo àwọn àfáà tí ọba wẹ máa bọ̀ ẹ wá láti ọkọ̀la ẹ wá bá mi yanjú ẹ̀ tí ń wá tipẹ́ èmi náà dá sí ni security wàláì gbogbo tó gíga rẹ ò ní mòpin ẹ̀ náà bàríkà nìkọ̀ọ́nà mo wá sọ̀rọ̀ kan níbẹ̀ ẹ̀yin àfáà ẹ̀yin lèmọ́mù ṣe kò sí tíra mọ́tẹ́ sàṣẹra yín ni ló fi ajẹ́ pé tọrọ kékeré bá ti ṣẹlẹ̀ tọ́ọ̀gì lẹ́nu ọkọ wá lẹ́ẹ̀mọ wá ha igbó àtọ́tí fún tọ́ọ̀gì nítorí pé ẹ fẹ́ jà sọ̀rọ̀ lèmọ́mù ó ti di mọ́sálásí bíi márùn tá a ti ní information lọ́wọ́ bẹ́ẹ̀ tíra yín ò yé yín mọ́ ni pé ọlọ́run ní yan aṣíwájú kí ló dé tí gbogbo yín fẹ́ da aṣíwájú lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ bá lẹ́yìn èèyàn lásíwájú tọ́lọ́run bá lòun lọ́kàn bí ó ṣe débẹ̀ òye ọlọ́run sí náà bẹ́ẹ̀ nìkan sì fọ̀nà àbòsí tó fi dépò bí ọlọ́run ó ṣe yẹ̀yẹ́ ọlọ́run mọ̀ bí ó ṣe yẹ̀yẹ́ Allah ẹ̀yin àfa kí ló dé ẹ lo agbára tíra mọ́ agbára tọ́ọ̀gì ló tó kù àní wọ́n ń kàsí ara wọn wọ́n dẹ obìnrin síra wọn wọ́n sì gbé kámẹ́rà dání wọ́n lọ rìkọ́ọ̀dù ẹ̀ tí wọ́n bá ti rí pẹ́ni tó lówó lọ́wọ́ ni wọ́n kàn sẹ́ndì ẹ̀ sí ni lágbájá pásítọ̀ lágbájá ẹ̀wọ̀n orí fóònù yín twenty million tẹ́ ẹ̀ bá fẹ́ kó dórí íńtánẹ́ẹ̀tì nìyẹn náà bá máa gbọ̀n kiri nígbà tó jẹ́ pò náà iṣẹ́ ọwọ́ rẹ̀ ò mọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ bá mọ́ tí wọ́n bá kà sẹ́ kódà bó jẹ́ pé wọ́n lọ fún ẹ̀mẹ̀ wọ́n lọ lọ́ọ́ photo shopping àbí video shopping lọ́nà lò jẹ́ wọ́n gbé jáde báráyé bá wí ń gbọ̀ báyà aráyé ọ̀dákẹ́. ẹ̀yin àfáà ẹ̀yin pásítọ̀ ẹ̀yin oní ẹ̀yin oníbílẹ̀ ẹ̀ sì bẹ̀rù ọjọ́ tẹ́ pàdé ọlọ́ ẹ̀yin kan bá yí ara yín jẹ́ ẹ̀ ràn yín lẹ́mọ afọ́jú tó gbé láǹtà lọ́wọ́ tí láǹtà bọ́ lọ́wọ́ ẹ̀ èèyàn gbọ́dọ̀ bu tán yányán ntójú láǹtà lọ ntójú ẹyin láǹtà lọ ti fọmọ lọ́wọ́ náà. ṣàgáltà náà fún sákà. sákà fi máa láàkàtú lérè kó. takùnú lílà ìmọ̀dá ìnàtẹ́lẹ̀ kọ́ ọ́. takùnú lílà ìmọ̀dá ìnàtẹ́lẹ̀ kọ́ ọ́. mọ̀kìnní kan dájú ọ̀pọ̀ kéwúkíláwó bá wọ́dùn lẹ́nu kò dìtámì wà kò dìtámì pẹ́ni rẹ̀ ní ọwájú ọlọ́run súnà ni mí alù súnà ni mí kò dìtámì pẹ́ni rẹ̀ ní ọwájú ọlọ́run súnfì làwa kò dìtámì pẹ́ni rẹ̀ ní ọwájú ọlọ́run sultana làwa wọ̀ ní chọ́ọ̀chì yìí ta ló sọ fún ọ pé ó ti dẹni ọlọ́run ẹ̀bọ kàǹkà tí kadúnláyà njọ́ ẹ̀ ti ń gbẹ̀bọ kàǹkà fáwọn ìyá njọ́ àti wẹ̀rùn pléènì èmi ọmọ rí ìyàtọ̀ owó tá a mọ̀ rí lókè sánmọ̀ a mọ̀ rí àárí lẹ́yìn cloud àárí wọn lábẹ́ cloud ká tó sẹ́yìn cloud kí ló dé tẹ́ ń tanra yín jẹ tẹ́ ń ba yé ara yín jẹ ẹ wo iye ọ̀dọ́bìnrin tí ò tí tí ò tí yẹ kó tèsì ikú tí wọ́n ti fi rúbọ tí wọ́n ti fi rúbọ owó dànù. àwa là ń ṣàyé àwọn ẹrú kan gbáyé tí wọn ò ṣẹ̀sìn wà láyọ̀ kan wọn balẹ̀ wọn ò ní lọ́run ni wọ́n gbádùn ayé ẹ̀yin ò dáwọ́ gbádùn ayé kọjá sásọ́ránsì pé gbogbo wọn wà nìjẹ́ náà. sáà tí ìdọ́run náà àti ìmọ̀dájọ́ tọ́lọ́ wọn dání títí yín wá le tó báyìí bẹ́ẹ̀ bá mọ̀ jẹ́ kanú ọmọ Hasan àtúnzẹ́yìn ẹ mọ̀ mọ̀ dáná sunlé àwọn èèyàn kiri ni tẹ́ bá já àwọn ọmọdé ọmọ ànẹ́bì ẹ mọ̀ dáná sunlé àwọn èèyàn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn kí ló dé kí ló le lára yín tó báyìí. arákùnrin kan ń pè ní Umaidu nínú ìtàn Islam olówọlé lọ bá Umar bin Abdulaziz Umar ló pè Umar bin Abdulaziz ó nìkan nínú àwọn Umar méjèèjì tí Islam gbàgbọ́ pé ìṣèjọba wọn ó kún fún bẹ̀rù ọlọ́run tó pọ̀ umaru ẹlẹ́ẹ̀kejì ni umar bin abdulaziz gáàpù tó wà láàrin rẹ̀ sí sayidina umar yóò fẹ́ tó ọgọ́rùn-ún ọdún tí ò bá jù bẹ́ẹ̀ lọ òun làwọn ọmọ òrukàn wá mọ ẹjọ́ wá bá wọ́n ní arákùnrin kan bẹ tó jẹ́ ọ̀nkù àwọn góòdì bàbá àwọn tó jẹ́ nǹkan ọmọ òrukàn ń bẹ lọ́wọ́ ẹ̀ kò filẹ̀ fáwọn gbogbo nǹkan bàbá àwọn ló ti tán góòdì yẹn ló kù táwọn lè tà táwọn fi jẹ nǹkan láyé báwọn pe wùmáìdù bí léèrè dájọ́ lórí ẹ̀ dájọ́ òdodo bọ́lọ̀ sí ní adájọ́ ọmọ òrukàn làwọn àwọn ò ní bàbá àwọn ò ní ìyá ntọ́kù táwọn fi jẹ nǹkan ń bẹ lọ́wọ́ wùmáìdù ni wọ́n lọ àrẹ́sì wùmáìdù wá wọ́n mú wùmáìdù dé wùmáìdù Umar bin Abdulaziz ó lóò ti kọ́kọ́ ní special case kan wájú òun o kó tó kan kéèsì tí wọ́n gbé wá Umaidu ní kí ni kéèsì tóun ní Umaidu yìí akọrin ni ó wà ní àwọn ṣùárà tí wọ́n gbajúmọ̀ lásìkò yẹn ọ̀kan ní àwọn kọrinkọrin tó dáa ní gègé tó dáa ní pẹ́ẹ̀nì poem ó ní Umaidu ó ní orin kan wà tó ọkọ ó ti yá gbé ọtí pẹ́ bẹ̀tà ń wò wípé à ń stọ́dì rẹ ká má gbé ọ síta kọ́ mọ́ dàbí ẹni pa fi ọ̀sẹ̀ sìn ńlá fi ní sùúrù dàsìkò yìí ńgbà ọlọ́run wa mú ẹ wá ìwọ ló kọrin tí ń ba yé jẹ́ olórin wo ló ń kọ Umaidu bá dá lóhùn ẹnu Umar bin Abdulaziz olórin tó kọ ni pé Umaidu lẹ́ẹ̀dí amadadaruhu àkọlé kamurindo ṣàyípatì àsìlà agbanimasibu alasuribiya wakana kẹrìmọ fama yansawo. ó ní orin tó kọ. umedu lèdí amáyàdá. nínú làbúrà nínú orin tó kọ tó pọ̀ láì méjì ńlá kọ fún ẹ yìí láì méjì yìí gangan lọ́sọ̀ ẹ̀dọ̀ ọ̀daràn. umedu lèdí amáyàdá. ọkùnrin kọrin kọrin yìí ó ní sẹ́ńtì mọ́kàn tó dáhùn láyà ni ó ní bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀tì dọ̀daràn ó jẹ̀bi lálà ẹni tí mu tí ọwà jẹ̀yà ẹni tí ń kó ìfẹ́ ọtí sáwọn èèyàn lọ́kàn lónìí kí ni túmọ̀ orin tó kọ umaidunlẹ̀ di amọ̀jáda umaidu tó jẹ́ pé gbogbo inú ilé rẹ̀ gbogbo yàrá rẹ̀ gbogbo sitin rúùmù gbogbo ọ̀nà kíchìnì ó tọ́ ọtí ibẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ ìdókè ní ìtọ́kọ́ ní orin rẹ̀ àmọ̀já dà ó. àwọn olè kàmúrò tó ṣe ìbàdí àṣìlá ó. olóhùn gangan ni wọ́n ń pè lọ́tí òun mú ọtí mú ọtí mú ọtí atani na sibu atani ma sibu ala sore bi ala o ma sibu ala riwaya mi nìyẹn ó ní òun mọ títí tí òun fi wá darúgbó gbogbo orí òun fi wá di funfun òun mu ọtí mu ọtí mu ọtí òun ọ̀pá ọtí. abẹ́lẹ̀ mà ṣe bò àná àṣòro ìbéèrè wàkàlẹ̀ kẹ̀lẹ́. àmọ́ bóun ṣe mu títọ́ yìí o. òun ò kì í yẹ àdéhùn ẹni àpọ́nlé lò òun ò kì í ṣe ìka òun ò kì í ṣe ìka òun ò kì í ṣe ìka àwọn orin tó kọ nìyẹn Umar bin Abdulaziz ó ní wọ́n lọ kọ́ àbí wọ́n kọ́ ó lóun lòun kọrin umaru ní tán bá jẹ́ bẹ́ẹ̀ ó ti dáràn ọlọ́run ó ní kí ló dé tóun fi dáràn ọlọ́run ó ní torí ipò tí òwò náà àfàmù ẹ̀ pé ó mutí umaru ní umaru bùnà abdulaziz ọ̀ọ́ka kùránì mọ́ ni asọ́ ọmọ nǹkan nu kùránì ara umaru shock ó ní kí ni bẹnu kùránì ti mọ̀ níbi ipò kọ̀ǹfàmù pò mutí ó ní ọ̀gbọ́n tí kùránì sọ ni kùránì ni wọ́n ṣú aráàlú يتبعوا ملقاؤون ألم تروا أنهم في كل واد يئيمون وهم يقولون ما لا يفعلون Ọlọ́run sọ nínú Quran pé wà ṣùárà àwọn kọrinkọrin àwọn ẹni ànù ànùmọ́dárò ní máa tẹ̀lé wọn ó láwọn tí wọ́n ń tẹ̀lé olórin lọ́lọ́run pé lánùmọ́dárò kò pè wọ́n ọmọ Quran ni ó ní point number one Umaru fọwọ́dákẹ́ ń wò ó ní point number two ó ní ọlọ́run ó ní sọ́ọ̀mà ju ọlọ́run lọ ni ọlọ́run ní alámtara wa ni wọ́n fi kú ní wáá di yehimu láì mu tí yó àwọn akọrin tọ́ni bá gùn wọ́n wọ́n máa ṣe bí ìgbà tí wọ́n fa gbóyó ó ní tí n bá ṣe bí ìgbà mo mu gbóyó tí mo kàn tó wù mí kí bẹ́ẹ̀. ó ní ìkẹta kùránì ni wa ń yẹ lù náà máa la ayẹ̀fọ́ àlù irọ́ lẹ́nu àwọn olórin tí mo bá ní mò ń mutí tó pé mi ò mutí ọba tó dá mi sọ pé òpùrọ́ lòun kí ni tiẹ̀ tó wàá sọ pé òdodo ni tí mo kọ. ùmẹ́dù lè àmàjá dàrọ̀ o àwòlé àwòlùzò ṣẹlẹ̀ pàtí ní àṣìlá o. ara umaru bá balẹ̀. àtàní màsí ìbò. ṣé òun àfáàmù ẹ̀ ló mọ̀ ṣé òun àfáàmù ẹ̀ fún wa ń sìn pé òun mutí a máa ń tọ́ ọkọ̀ yìí ti bayé jẹ́ ó nílò change ayakura nìyẹn náà kó tó sọ pé òun ba ayé jẹ́ ó ní bó wà ní nísìn so sì mú ọtí ó lẹ́mi ti túbá kò ń bí ẹ̀ṣẹ̀ tó fẹ́ fi bí mí yìí èmi tí mo ti dolùbẹ̀rù ọlọ́run mo há kùránì sórí láì mọye ìgbà ni mo ti há kùránì àìmọye rìwáyàtì ni mo fi há kùránì sórí òun ni kí ló á òmíì jáde pé ó ti dolùbẹ̀rù ọlọ́run ó ní rẹ̀ ọ̀hún mọ́ níjọ́ tọ́lọ́hún dá mi sọ wà ń bẹ̀ ni níjọ́ tí mo change ṣe dandan ni kí n wá ànánsì fún mo ti change. Ah. umaru ní umaidu tí wọn bá ń wá ẹni tó burú láyọ̀ kan nú ẹni ọ àmọ́ jọ mí lójú ni pé bàbá tó bí ọ ẹni rẹ ni bàbá rẹ kí ló dé tí wọ́n wá yọ ọmọ bú báyìí ó ní kò jẹ́ dojú kùránì sọ pé يخلق الله ما يشاء ويختار ما كان لهم الخيار سبحان الله bọ́bá sọ̀kú ọlọ́run ní dáàyàn ọlọ́run sì tún sọ ń bò mí ó ní yàkúndùlẹ̀ ayélujára lè má yìí ọlọ́run a máa yọ alààyè látara òkú a sì máa yọ òkú látara alààyè ó ní kò jẹ́ jọjú tí bàbá tòun bá jẹ́ ni ire tóun bá jẹ́ èèyàn bú ìrẹ̀ Umar bin Abdulaziz tó jẹ́ ọba gbogbo wa bàbá tó bí ẹ̀ máa di èèyàn bú ni gbogbo ayé ló pé èèyàn bu ni rọ́pọ̀ nígbà ó sì bí wọ́n tí wọ́n jẹ́ èèyàn rí sáàdọ́lọ̀ ńlẹ́bi ni àdọ́lọ̀ ńlẹ́bi pé bàbá abú bí wọ́n tó jẹ́ èèyàn àtọ́jọ́ máa rí kí ló dé tó ọlọ́run lẹ́bi pé bàbá rí bí òun tí wọ́n kùn léèyàn bú ìwọ ló pè mí léèyàn bú nígbà Kùránì sọ pé látúnṣà kú àǹfùsàkùn wà á láwọn ẹ má ṣe pé ẹnìkan lẹ́ni kírímínà ọlọ́run ọlọ́run nìkan lọ́mọ ẹni tó jẹ́ èèyàn rẹ̀ oni se won ma boya laarin mi ati emi ni mo beru olohun ju o se fidajo le ka de waju olohun ka wa gwe ni olohun o da laare omo ya mi eje ka wa kesin kolohun o le gbaru wa olohun o le gbesin ká fi wà rere pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ó lè gbàrún wa. Ya Karim abuli, lẹ́jàfà ìjàlí, kàmọ̀rọ̀dá kàmí sílẹ̀. لم تخب رجاء أنت ما تراني الله يسمع كلامي كلام ما كان ثم لا alájà wa Rukayat Gawat afiola ọlọ́run bí ọlọ́run ọlọ́run kó ṣàforíjì fún ẹ èèyàn kì í wáyé kọmọsẹ lọ́hùn ọwáyé bí ènìyàn ọsẹ lọ́hùn bí ènìyàn ọba tó là foríjìn yóò ṣàforíjìn fún ẹ bọ́lọ̀ ṣe ṣàforíjìn fún ẹrú ẹ. àmín. a pàdé lálìjẹ́nà lábáríkà alukur'an. àmín. ọba mi ò fọ ọmọ ń bi ẹ̀ṣẹ̀. àmín. ọba mi ò sọ ẹ́ dọ̀tun níwájú rẹ̀. àmín. àwọn ọmọ tó o bí ọlọ́run ó ṣe àwọn ọmọ tó bí yóò ṣe wọ́n ní wòlíì ọlọ́run yóò ṣe wọ́n láàfà tí ó gbẹ̀sìn yìí kò ní ṣe wọ́n bí àwọn àfà tí wọ́n fẹnu bà yí àwọn èèyàn jẹ́ táwọn ọmọ wọn àwọn ọmọ rúkà rúkà yàtìgàwàt tí wọ́n bá rírò àwọn rédèrèdè torí ẹ̀rí bí orí àgbọn Badagry tí wọn bá rí irú eléyìí torí ẹ̀rí bí àgbọn Badagry ó tó ń táwọn ọmọ ẹlòmíràn sọ pé kí làwọn ṣe ní Islam bẹ̀tọ̀ àrọ́mọdọ́ máa fà ní wọn ẹ̀jẹ̀ àfà ní wọn ẹ̀jẹ̀ mímọ̀ ní wọn àwọn ọmọ yìí ọ̀ràn láyé o wọn á di dáadáa nínú ayé ọlọ́run tó ṣẹta nẹ́bí wa Muhammad tó jẹ́ wípé láti kékeré ló ti pàdánù gbogbo òbí ẹ̀ ẹ̀yin ò ní pàdánù bàbá yín ẹ sì di dáadáa lójú ẹ̀mí bàbá yín lábàríkà alukur'an ọba tó là foríjìn lọ́dọ̀ bá ní foríjìn alájà rukayat ọlábísí oríkì rẹ̀ mú tẹ́ láti adùkẹ́ àdùkẹ́ sáyé rere alábísí sùn re rúkàyàtù sáyé rere ọmọ gawat sùn re ẹ̀yin tó kù ni ẹ gbìyànjú tàdùkẹ́ ti dára aláìláìlá aláìláìlá muhammadu rasulullah láìláìláìlá rúkà ìyàtú sáyé rẹ̀ àdùkẹ́ sọ̀run rẹ̀ ọmọ gàwá ti sáyé rẹ̀ ọlábísí sùn rẹ̀ ẹ̀yin tó kù ní ẹ gbìyànjú tàdúkẹ́ ti dára láìláìláìlá láìláìláìlá sẹ́rí gbogbo àwọn tá a kọ tọ́pìkì wá sí jáde tí wọ́n kàn máa kọ̀kọ́ kúkọ irú wa kọjá ẹni túrú yẹn ò fi kọ́mẹ́ǹtì dẹ́rùbà níbo síbo kò lè jọra wọn o àṣewàsí lálẹ́ ya mọ̀mọ̀mọ̀ yà lọ sáyẹ́ǹsì wàásí wa máa gbé wa ń gbà mí lọ́nu kéwú tí a lọ́nu kéwú tán yányán yóò sì wá ń jọ míì tó jẹ́ pé ọ̀làjú ayé láàgbé wa ń jọ lọ́nu kéwú ẹ fẹ́ mọ̀mọ̀ pẹ́ni tó mọ̀wé ni